عبده ورسوله وأما بعد فأوصيكم ونفسي بتقوى الله عز وجل قال الله تعالى يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون عباد الله اختلاف الأمن في نيجيريا يرجع إلى أسباب رئيسة أولها الأنانية وتقديم المصلحة الشخصية الضيقة على مصلحة المجتمع ومنها عدم المبالاة بما يؤكد الأمر ومن هذه الأسباب فشل الحكومة في تجهيز الأجهزة الأمنية من تقنيات وأسلحة حديثة قال الله تعالى وعدت لهم قوة وجعل الخير تكون به عدو الله عز وجل وقال سبحانه وتعالى ولا تبتلوا إلى الذين ظلموا وتمسكوا النار وما لكم من دون الله من أولياء ثم لا تنصرون بارك الله لي ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بما فيه من الآيات والذكر الحكيم

الحمد لله والصلاة والسلام على المبعوث رحمة وعلى آله وأصحابه ومن تبعهم بإحسان إلى يوم الدين أما بعد فتقليد الأعمى وغيره ليس مبرما للوقوع في الشرك الشرك يقتل العمل ويغلب صاحبه في النار قال الله تعالى إن الله لا يغفر أن يشرك به ويغفر ما دون ذلك لمن يشاء أنبكم آه، الله أترجل إخواني محمد صلى الله عليه وسلم أدركم وعلى ذلك وصحابة رسول الله أتي بزواج ربك العين وجود موت في القيامة. ليه جزاهم nínú ọ̀gá tí a sọ ní pé ìpè ọba ṣẹlẹ̀ àlọ́ tó sì bá láàka ìlọ ní pé láti lè rí ojútùú sí omi tí ń dà lẹ̀ àbí kéèyàn ó ti ẹ̀rọ ẹni gbígbọ́n omi tí ó fi ní ṣòro láti lè rí ojútùú sí igi tó ń gbé sọ́pọ̀ èèyàn òun náà ni kí èèyàn ó mú tìbòtìbò títí pé ewu lórí. ojútùú fún onírànà àwọn nǹkan tí ó jẹ́ ìpèníjà ìpèníjà sí àìsí ẹ̀mí balẹ̀ nínú ọ̀lú nílẹ̀ nàìjíríà ìwà òmùfún lè fi ọ̀jẹ̀ sílẹ̀ òun náà ni kí àwùjọ wá gbogbo ọ̀rà bí òtún ṣe ní máa pọ̀ nífẹ̀ẹ́ àwọn míì tó máa jẹ́ kírímínà. àti sàlàyé àwọn tó pàṣẹ bó ti ṣe eléyìí bẹ̀rẹ̀ láti orí bàbá tó bí ọmọ bẹ̀rẹ̀ láti tóbi lórí aládùúgbò tóbi lórí ilé ẹ̀kọ́ tóbi lórí madrasa àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ nínú kàtí àti sàlàyé láti eléyìí náà ní bẹ́ solution gbogbo ìgbàgbé wà láti irú crisis ọlọ́dẹ àgbéyìn ọmọ láti tìlẹ̀. ṣé ọba sí àlékún láti máa protect àwọn akínílà ìwọ̀nba àwọn tó kù abá ọkà wọn ní nǹkan tí ò ní pẹ́ rárá. ìgbàdàn bá dé pé bí ẹ̀sìn gbógun sí criminal bẹ́ẹ̀ náà ilé ìtúntọ́ ìwọ̀n lòdì ọkàn sí níbi ọ̀nà rà. lára àwọn nǹkan tí wọ́n jẹ́ ìpìlẹ̀ nínú tó ṣokùnfà àwọn kírínà tá a ní sáàdù bẹ́lọ́n kátàkùn ní ìdílé ìmọ̀ pẹ̀lú àwọn àlàyé tá a ti tẹ̀síwájú. okùnfà àkọ́kọ́ mẹ́ta òun náà ni ó ṣe gbòógì àwọn okùnfà ní àfẹ́tọ́ ni wọ́n jẹ́ fún tí ọ̀nà àbáyọ bá ti wà fún mẹ́sẹ̀ ìtayẹ gbogbo àwọn ọ̀gá rẹ̀ yà tọwọ́ nínú àwùjọ wọn ò sì kúkú pọ̀ bó tilẹ̀ já sí pé gbogbo wa ọkọ ni ọ̀nà àbáyọ ti wà fún gá. àkọ́kọ́ nínú rẹ̀ wọn náà ni àlànà níjà ìmọ̀ sáré ìmọ̀ nìkan ó já sí pé àǹfààní sáré nìkan lọ́wọ́ ìwà ọ̀dájú wa kọjá sí pé kéde òfìsí ráǹpà ní ìfòyí àtàwọn afánilè yìí kódà káwọn èèyàn yòókù tí wọ́n wà nínú wàhálà tí wọ́n wà nínú òkòrò ìtọ́ka nílẹ̀. àpèjúwe eléyìí wà káàkiri ayé pàtàkì jùlọ nílẹ̀ nàìjíríà táwọn bẹ̀rẹ̀ látòrí àwọn tí ń darí ajalẹ ni àkọ́kọ́ tó ṣe pé tí ojúṣe bá wà sí ọ̀rọ̀ wa gbogbo àwọn onírànà wọn gbé yàgbá ọkùnrin náà yóò dínkù lórílẹ̀-èdè nàìjíríà olóṣèlú nàìjíríà láti jọ lọ́wọ́ sí ní lẹ́mìí tí òun fẹ́ sòṣèlú òun fẹ́ darí bóyá ẹni tó ń jẹ́ ọ̀ma sọ fáwọn èèyàn ní pé òun fẹ́ sáà fúnlẹ̀ bàbá àwọn ṣùgbọ́n nínú kata àárí tá a sì ń gbọ́ òun náà ti bẹ iṣẹ́ ọ̀ma palẹ̀ fún ṣèlú rẹ̀ òun ni ó ti rí àjà ìbá àtàwọn tí ó lò ara palẹ̀ máa ìṣe òṣèlú lẹ́yìn ìṣura tí ó sì pamọ́ sẹ́nu kàkà. sọ irúfẹ́ báyìí náà ni wọ́n sọ fún ọ̀fẹ́ dípò ọ̀fẹ́ wọ́n solúṣàn sí insecurity mr a onírọ̀rùn torí pé ìwọ̀n gbàgbà jújù olùmúṣkìlà part of the problem. ẹni tó wá sí fóun ga fún rẹ̀ ìpín kan nínú problem olùdókòtò sọ fún un. kí wọ́n tó dìbò ni wọ́n ti máa káwọn èèyàn wọ́n máa kájà fún wa wọ́n máa kó wọn fún wa. ìgbà wọn bá dìbò lọ kálẹ̀ ní ẹ̀ká ní ẹ̀mí rẹ̀ balẹ̀. bí ìbá lọ sí dìbò tọ́jọ́ mọ́ bẹ́ẹ̀ dìbò kíákíá ni ó sì lè kó bẹ̀ torí kò sí tí èlé tẹ̀lẹ̀ ní nàìjíríà. sọ nígbà tó ń bá tó bá délé sí mọ̀kọ́ àti tí ń jẹ àmàlà ni wọ́n máa gbúrò gbọ́ ilé wọ́n pa ìlú láì wọ́n pa ìlú láì kí lọ́pọ̀ àwọn wo ni sílẹ̀ kọ́nà gbòòrè kọ́nà fi rówó láti ràbá ebi yóò gbé balé àwọn èèyàn lọ́wọ́. nígbà wọn bá tó dìbò náà fẹ́ wọlé gbogbo àwọn tí wọ́n ti ha kan fún ìhàkú àtẹ̀lé ha fún wa wọ́n lò sí wọn lẹ́bi balẹ̀ ìsìn wa fún ọ torí pé òfin nàìjíríà òfin àbòsí ni ẹlòmíì lérò pé sádájọ́ bá ti dájọ́ ó ti parí kódà ìwé àtẹ̀gbẹ́sì òfin kọ̀ lọ́dà sọ ẹ pé àlámà tó lè ti pẹ̀lú tẹ̀sí tí gọ́fúnà bá fọwọ́ sí i. mo lè ṣe kéèké ẹni tí wọn pa wọn lè pa bí pẹsidẹnti ọba fọwọ́ ní ilé ìlọrin ti pẹ̀lú fẹ́dúrà ọ̀bẹ kẹta yọ wà níbẹ̀ tó wọn ti fi wọn lẹ́bi balẹ̀ pé àwa iná ṣe máa ń mú ohun kọ́ọ̀tù ìgbàgbọ́ ìyẹ́ tí wọn ọ̀bá rí ṣe kó tẹ̀sí ó ní kọ́ọ̀tù rárá tó bá tó wá dé kọ́ọ̀tù wọn kò fi lẹ́nu balẹ̀ yìí pé gbogbo ilé ẹjọ́ rí ọ̀sọ́ àwọn dáńtà rẹ̀ ṣe irúfẹ́ àwọn èèyàn báyìí ṣe ló lè fi ìfọ̀kànbalẹ̀ sínú ọ̀rọ̀ ọ̀nà àbáyọ kan ò rí pé ẹni tí ẹ dìbò fún un. ṣùgbọ́n ní tó súnmọ́ yìí tẹ́ ẹ mọ̀ wípé kò lè bọ́ sọ̀yà mọ́ ò ní kó máa báwọn èèyàn kò ní kó àdá báwọn èèyàn ẹ dìbò fún torí pé agbára ti wà lọ́wọ́ ní tí ẹ bá ti dìbò bá ti dìbò fún dá oṣù parí wà lọ́wọ́ rẹ̀ irú àwọn tí wọ́n kó ba fún tí wọ́n kàdá fún èyí tó bá ní fẹ́ lọ́wọ́ nínú wọn yóò padà ebi ọba ní awọn àwọn ẹni máa ń fi dàgbògbà wọn ò fi àdúgbò fi nù mí torí pé wọn ò ní lè rí ìfẹ́ yẹn gbà padà mọ́ lọ́wọ́ wọn àwọn míì generation míì ti tó ń wọn wà jà ah, á ìwà olóṣèlú lọ ní àlàkà bóyá pé àwọn tí ń dà yìí dàbí pé àwọn fi rọ́nà àbáyọ ẹ lérí kan nínú wọn ọmọ rẹ̀ síbẹ̀ ẹ lọ wo gbogbo àwọn atọ́gba èyí ọ àwọn olóṣèlú máa lù ú ọmọ àwọn àbọ̀dù náà wà torí pé ló dé pé bá a ṣe rí ọ̀nà tí a fi rówó káwọn ọmọ àwọn wọn náà ẹ ní bẹ̀ kò sí tọ́ka fún ọ̀dà ti dé ibi tí ń lọ kọ́nà ẹ̀mí ìbáàdùn tó kéré jẹ́ ọ̀nà àbáyọ àkọ́kọ́ fún ìpínlẹ̀ olóṣèlú nàìjíríà nílé ọ̀pọ̀ olóṣèlú náà nílẹ̀ wá sí gbogbo gbogbo olóṣèlú tọwọ́ rẹ̀ ọ̀bá ti ní má nípa à ń kó àdá tí ò lè bẹ́ẹ̀ ni wọ́n sọ̀yà fún báwo lè lò bá ti dìbò fún ó dìbò fún kidnapper torí pé bọ́ọ̀ bá kidnap àwọn tó kó fún ó kidnap kódà gbogbo à ń pé à ń gbéyàn wọ́n fi ń pé ìrọ̀ ògbówó kankan àwọn náà lẹ́bàá jẹ àwọn tí wọ́n mú àtàwọn tí wọ́n tẹ̀ sílẹ̀ ìlú ẹ̀ lọ́ra jájàbọ̀ ọ̀pọ̀lọpọ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn mẹ́rin nígbà wọn bá ń sọ wọn ní pé lóòrù àwọn mọ́tò ńláńlá ni wọ́n máa wá láti wá gba ẹ̀rọ èèyàn tó àwọn olóyìn náà ni tó a sì lágbára láti ṣàkóso nígbà tó lọ́sẹ̀lú bá wọ̀nyí pé tó bá ti ní àsopọ̀ pẹ̀lú wàhálà nínú ìdókòwò níbi ìdókòwò wọ́n tẹ̀wọ́ wọ́n tẹ̀wọ́ ibi gbogbo wa náà là ń gbọ́ dìde èyí ọ̀sọ̀ sẹ́sẹ̀ lélẹ̀ pé ó ń lo àwọn ọ̀dà èèyàn ó tún wọn lẹ̀ wọ́n dà lóró ìkejì náà sọ pé a ilé wọn lọ wá di pé palágbájá àwọn tó fẹ́ darí nìyẹn tó àwọn ọlẹ́gbẹ́ ti máa èyí tí a dìbò fún wípé wàhálà ni tó kò ní ìgbésà pariwo tí a bá fẹ́ wá solúsàn àti ọ̀sẹ̀ ìgbẹ́ ọ̀nà àbáyọ wà fún àwọn olóṣèlú olórí ìlú ẹ̀yà tó ṣe pé wọn ò ní kankan wọn ní àwọn ọmọ ènìyàn lójú ju àǹfààní sára gbogbo ìgbàgbà wo kò sí kankan tó dùn wọn náà. dùn ní rẹ̀ torí pé bá ti yẹ ọ̀dà ọmọ tó Gbogbo ọgbẹ́ ló bá ti fẹ́ tó lọ́nà fún ọmọ tó ti tọ̀ lọ ẹ̀wọ̀n lẹ̀ sọ aláǹtàló. Bí ọ̀sẹ̀ yìí lọ́dọ̀ olóṣèlú yẹn bẹ́ẹ̀ náà lórí lọ́dọ̀ àwọn ọlọ́pàá. Àjẹjẹ ni a ní ìgbókòrò. Ṣùgbọ́n pẹ̀lú tí ó fẹ́ tí ìtọ́rọ̀ orí ahọ́n lásán, àyè máa yẹ kìnnìkàpà kírímìnà ni wọ́n mú tó ṣe pé àwọn tó wà di tí wọ́n gbé nǹkan fún wa láwọn nǹkan bí wọ́n fi ń ṣe ṣùgbọ́n àwọn ọlọ́pàá ni. ṣé ọlọ́pàá ọmọ kírímìnà ni wọ́n dá wọn mọ̀ ṣùgbọ́n ìjà náà bá ṣe ń ní àǹfààní tàbí ìdèjì wọn ò ní mú wa bí wọ́n bá ṣe mú wa nípa ìṣẹ̀rẹ̀ ọba tuntun wọn yà àǹfààní ṣé máa ń fa ìṣeré rẹ̀ oṣù àtẹ̀rí àwọn oṣù wọ́n fàjà nù gbogbo eléyìí náà là ń tọ́ àti ń pariwo wípé ìlú ọ̀tá. state police lára tó lè gbé ọ̀nà àbáyọ nítòótọ́ ní ìgbà èdè solution. ó lè wà nínú solution tó já tí ó mọ̀ ní tí ó lapa ó lè má ti ṣe twenty percent. onígbègbè nípa ẹgbẹ́ kó ọlọ́pàá sí ìwà láti Nàìjíríà àwọn tí ó wà náà lóye náà sọ nígbà ti pé àwọn tó wà federal tí wọ́n rí ọ̀nà àbáyọ pẹ̀lú wọn ti ṣètò wọn lọ. tó ò bá sọ pé sátọ̀dé fẹ́ àwọn míì bí wọ́n fẹ́ mú wáyẹ fẹ́ wọ́n máa yà jáde pé fẹ́ẹ̀kì ni wọ́n máa rìkúrútù wọn pé wọ́n fẹ́ wá láti bò mí. pẹ̀lú gbogbo àwọn arrangement ń lọ gan ó tún lọ rí pé lára àwọn tó gbà yẹn náà wọ́n ti lọ. sọ̀rọ̀ ìgbà bá ti pé ẹni tó yẹ kó mọ̀ dáa ohun gbàgbà àǹfààní díẹ̀. bọ́ba rí ọ̀daràn mọ́ bọ́ba ti rí owó gbà ní ìpínlẹ̀ yìí torí ó ti gbàgbé pé àǹfààní tó ń rí tó ń fi fi ọ̀daràn ẹ̀ lẹ̀ òun náà lè jẹ́ victim lọ́la fámìlì rẹ̀ lè jẹ́ irú ẹ̀ náà lọ́kọ́ ti tàwọn olóṣèlú náà tó àwọn náà nísìnyí bí wọn bá rọ́ọ̀dà àbápá ẹ pé wọ́n ráwọn náà gbé nísìnyí báyìí bí wọn bá rí òun gbé wọn gbé fámìlì ẹ̀ tó ń tó ń kálukú dá lẹ̀ àjọ tó ń kálukú dá òun náà nìkó àjọ èyí tí àwọn òbí dá tí wọn ò mójútó ma làwọn ń kó láti sọ nílẹ̀ lọ. ṣùgbọ́n táwọn olóṣèlú ọlọ́pàá àwọn ni wọ́n dájọ́ èyí tó pé ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn orí padòlù ọlọ́pàá ẹgbẹ́ wọ́sábò fitna látòkè ìbáṣẹ́ ìyàgbé àgbẹ̀rọ̀ mi kò ní kan àṣọ. nígbà tí àwọn èèyàn bá ń ṣe àdáwò wọn. tó ìbá ọwọ́ náà bá lọ sí i ìdínà rẹ̀ yóò lọ kàn ní àyà ti kọ́ lè sáré ara lé ẹni tí máa ń jẹ kòkòrò tí ọba fi lọ nígbà àkọ́ bá dé bóun ò lè sùn kalẹ̀ lọ pé ìkọ́ọ̀tù náà ilé ẹjọ́ ló gbàgbọ́. tó ń kọ́ ní the crime yóò fi di kìíní sínú prison tó ló ti dọ̀gá tó ti máa fẹ́ o. Kẹ̀lí gba àwọn àbájájọ́ rẹ̀ bọ̀rọ̀. Àdìbí má dájọ́ bọ̀rọ̀. Nìkan pàdédé lọ́yọ́ ó ti mú gbó ni ó ti lọ sí ìjọba ló ń ṣe ẹ̀ẹ́dínlẹ́sì lórí. Ìpèrò ké sí máa ṣe àbí kí ni pé òde òde ti òun sílẹ̀ tó wọn bá tún máa rìn láwùjọ tó àdánwò ní gbogbo àwọn ìkàwé ọjọ́ ti pé tí àbámọ́ lẹ́yìn ìpìlẹ̀ gbígba lóyún àtàwọn èèyàn ń ṣeré lásán. tó èyí tí ó fojú hàn nípa ìmọ̀tara ẹni nìkan tí yọ̀ ọ́ dájú ọjà ti pé àlámà rí tiẹ̀ ó bá ti wà bó ti tọ́ àti bó ti lẹ nípa àlámà rí ayé lọ́kàá ẹni àmàlẹ́gbà kú omi àìmọye ọ̀nà ló ń kojú à. ọ̀nà kejì sọ́jà ti pé ó dé ìpìlẹ̀ lòdì. ìṣe yẹn bá rí kọ́sọ̀ iye kan mẹ́ta tó ń padà sí náà. ọ̀nà àdánimọ̀ba náà àìbìkítà pẹ̀lú tí ó lè kọ́ sí wàhálà sínú ọ̀nà láì ní pèsè gé kó tó di pé yọ̀ọ́ dàgbà yẹn wà lọ́dọ̀ ìjọba ó wà lọ́dọ̀ aráàlú èyí ń bọ̀ wọ́n ṣe ń bọ̀ wọ́n bẹ̀rẹ̀ mọ́ fídíò tó wà lọ́yọ́ àjò lọ́jọ́ pé pé bí ẹ bá ṣe tàwọn ọlọ́pàá ẹ̀mí ìbásùn àdá àti gbogbo nǹkan tó yẹn lè pè wọ́n sùtà ni wọ́n kó dání wọ́n làwọn sọ̀tún fídíò ní muslim lọ́sọ̀tún sẹ́yìn ọ̀wà máa sọ fún fámìlì rẹ̀ pé má lọ lọ́nà ìjàlá o. àtìgbà bá ti fẹ́ bẹ̀rẹ̀ àdánwò rẹ̀ èyí tí máa sọ fáwọn ọmọ àti pé lítọ́ máa ń lọ lọ́nà challenge lọ́tọ́nà lítọ́ fẹ́ lọ mọ́gbọ́nà ìjàlá ọ̀gbà rẹ̀. orí pé wọn ò gbilẹ̀ dédé challenge náà fẹ́ sílẹ̀ gbogbo ìrísí yẹn náà àwọn àti olè kàtẹ́ bá rí bí wọ́n jáde náà ẹgbẹ́ ẹ̀wọ̀n tó ń sọ fẹ́ ṣètò ìgbò ṣùgbọ́n ìgbò ṣùgbọ́n tí ò bá ní ẹjọ́ ìdájọ́ fún mi ọmọ ìlàwọ̀ bíi ilé àlàpà bíi kankan ní wọ́n ti gbéra wọn jáde ẹ̀ lè rí wọn láàyè gidi ìsàlẹ̀ ìgbé tẹ́lifọ̀ kàkà ẹ̀ lè bá wọn bẹ̀. tó ìjọba ń wò wọ́n tẹ́wọ́n mú ní a ti tẹ́ wọ́n dà lóru ẹ̀mí àwọn èèyàn balẹ̀ gbogbo àwọn eléyìí tẹ́ ń pe ìwà tí wọ́n mú un lọ́sàn-án ga tó bá dalẹ̀ ilẹ̀ ní òde wọn pè é. ìyàtọ̀ jáde pé ó lè ti rẹ̀ hàn pé aládàáwò yẹn ló ń. tí a ń pe ọlọ́pàá sì tán ó tún gbìyànjú láti pé kí wọ́n má sọmọ́ra wọn ní ọdún sára koro pé a ah, ẹ̀jẹ̀ rẹ̀ fún ọ fún ọ fún ọ fún ọ ládàá kọ́ bẹ́ orí ẹ̀dá rẹ̀ sẹ́ńtọ́ dájú eléyìí kò lè dá mẹ́wàá wò sábà di lóru tó àyè kíkà bí òun kálukú wọn náà ṣe ń rí làwọn ṣe ń darí náà rí náà tí wọ́n sì lù tẹ̀. wọn ò sì lù tẹ̀lé tàbí ọlọ́pàá kò sí ìlú ọ̀hún lájẹ́ yìí àfi lọ́ba yẹ pé àwọn ọlọ́pàá yọ̀ ọ̀gá náà pé wọn ò má di àwọn ọ̀gá wa lọ́rọ̀ ṣùgbọ́n wọ́n ìgbékítà pé lọ́wọ́ wọn ti sáńpà pẹ̀lú wọn sáńpà pẹ̀lú fámìlì wọn máa jẹ́ lórí wọn lọ. ará àdúgbò náà ti tẹ́sí sára àdúgbò ọ̀rọ̀ máa tẹ́sí ok àwọn tí ń mu igbó ládùúgbò mú bẹ́ẹ̀ rí wọn ó ká ṣùgbọ́n nígbà tó bá di àdánwò gbogbogbò ló ń kálukọ́ máa pariwo. sọ ẹni tí mo gbọ́ kò sí tí ò lè dánwò ayé ọ̀kan gbé wá àdéhùn gbé wá torí pé ìgbà tó bá nọ́mà tó lè ronú tó lè ní fílẹ̀ fọmọnìyà lọ́dún láàánú ẹ̀ ló ní sí ṣùtá ṣùgbọ́n wọ ẹni tó mu gbọ́ pé pé ẹni tí ó wà wájú rẹ̀ bí esi ni tó kò sí tí ò lè fún un. ẹ̀rọ máa mú gbó landlord torí pé ọmọ tiẹ̀ ẹ ọjọ́ ma landlord ọjọ́ máa chairman àbọ̀jọ́ mi aládùúgbò ẹ̀ ń wọ́n ọmọ gbó ẹ̀ ìgbésẹ̀ lè lórí kò ní í lọ́wọ́ bí à ń tajú sí nǹkan ni wọ́n ṣe lọ́sàn-án. Nígbà tó bá di lóru, wọ́n di àdánwò sínú tó gbogbo yẹ ìwé fẹ́ lè lórí tó á gbogbo ìmọ̀bàlá àìbìkítà látọ̀dọ̀ ìjọba àti aráàlú òṣèlè tí ìbá rí tí ó lè gbà lóró tí ó jẹ́ wàhálà sáwùjọ kó má fi ìdíta pẹ̀lú ẹ̀ lára tí ń kọ́ sí ìlàyé ẹlẹ́ẹ̀kẹta ìyẹn ìjọba lọ́kàn sí ayé ti ìdàgbàsókè lébi wípé kéèyàn máa sọ wípé ẹnìkan wà ní ogbó ní ilé tó lé ní oṣù kan pé kódà á rí wọn ṣùgbọ́n iṣẹ́ òjò kálẹ̀ àtàkì wọn níbi ká má pa àwọn ọmọ tí wọn kò ní àwọn. ní nàìjíríà ló ń pè ní giant of africa tó ìlú yòókù rí ọ. I provide oúnjẹ fún àwọn tó lè dáàbò bò wọ́n olórí bàbá làwọn náà bí àwọn èèyàn tí wọ́n bá kó pé akókò ẹ̀kọ́ tí wọ́n bá lọ díẹ̀ tó àárín ìwúse bí lọ́wọ́ àlẹ́nu ni torí pé gbogbo ohun tí àwọn èèyàn sọ sáà ń gbọ́ lórí social media lọ́yà kánà gómìnà lọ́jà sọ lọ́nà táwọn developed country tí wọ́n fi máa ń mú ẹ sí ètò tí wọ́n fi máa ń díẹ̀ pẹ̀lú orin situation eh, yẹn tó ń ka dúkú náà là ń lọ. ṣùgbọ́n èyí tí wọ́n sọ yẹn recent ni recently ni wọ́n sọ èsì ò sí ìpè rárá èsì Amẹ́ríkà dánwò ní Nàìjíríà àbẹ̀kọ́ dánwò láwọn àlóyè tó gbogbo yẹ nítorí súnmọ́ ni fẹ́ sọ ní oṣù lé ní twenty years ẹ wọ sí àwọn kan ti lò ní twenty years ago kí nàìjíríà ọmọ wa bá a bá tẹ̀sọ́ sí ní àlẹ́sẹ̀ sáà ló dá sí ra lè dá òwò rẹ̀ nígbà yóò ṣe sà sọ́ndé yóò ṣe sà sọ́ndé pé àwọn àdúgbò ń ya lára ìwé ṣe sáà dájú sáà dájú sáà báyẹ̀ ìdínà yẹn pọ̀ àwọn ṣèṣàn wọ́n wá lọ àtàkì àwọn ará Russia níbi tí wọ́n wà bíi bẹ́ńtẹ̀ gbàgbọ́n wọ́n ti ti gbogbo rẹ̀ kàn wọ́n wá ń fẹ́ sí Russia yìí pé ọjọ́ báyìí làwọn fún wa tí wọn bá ṣe táwọn ní kí wọ́n ṣe gbogbo àwọn lọ́wọ́ abẹ làwọn fà. sẹ̀mẹ̀tẹ́ rọ́ṣà lè wọ́n fara fẹ́ tèmi tí wọ́n lásán gbogbo wọ́n ti sùn wọ́n ti ń gbé wọ́n di di ẹ̀rọ. èsì mọ̀ sọ yìí ó ti lẹ́sọ̀ sílẹ̀. tó àìmọye onírànà nǹkan ló ti pé ìlú lè ṣe. wọ́n yà ti pé bí àdánwò bá ti ẹ̀ tẹ́lẹ̀ tí wọ́n fi lè rí àwọn tó wọ́n fi lè rí wọn mọ́ sí ìkàkà òun ní pé wọ́n ti pè náà bá wọn wọ́n lè wà ní gbó fàyèmáyé ọjọ́ àyèmáyé oṣù ìbẹ̀lẹ̀ ní oṣù sí. Àwọn developed countries tí crime bá ṣẹlẹ̀ within five minutes gbogbo details tó fi wáyé oúnjẹ ìwọ̀n sọ ẹni tó ṣe é àti gbogbo bọ́ọ̀lù láàrin táwọ̀ bá lágbára àti bá lè rà á tó kọ́nà bá tí ó sàlẹ̀ fún àwọn tó nítorí jẹ́ ọ̀nà àbáyọ àti oògùn fún ṣíṣe nàìjíríà ìgbà mẹ́ta pàtàkì yìí sábà ti mójútó ẹ̀rí lé gbogbo àwọn kírímìnà tó wà nù tó wọ́n ti kù ṣùgbọ́n ó kọjú òwe lára tí tó ń ṣẹlẹ̀ nínú òòlù tí mo ti mẹ́nu bà tó náà lọ́dún igun ẹ bá wo ọ̀pọ̀lọpọ̀ àwọn tí wọ́n ń tẹ̀lé igun yìí lórí àdá tí wọ́n ti di kíni ẹtí kẹ̀kẹ́ tí a ń gbéra wọn sórí social media ẹ lè bá igun làdé gàtà ọ̀jẹ́ làdé ó kéré nínú wọn lè Ismail Ibrahim Abdulrahim tẹ́ máa bá náà yẹ ló kọ́ fún mi lọ́kọ̀ yìí pàtà ní. yang wọ́n bá ti eléyọ̀ sí sífẹ́, wọ́n fẹ́ kó ikú mọ́tò. Àṣà àti gbogbo sórí òpè kò gbọ́dọ̀ sọ ẹbí ẹlẹ́bọ. Kò ní gbọ́dọ̀ sọ èèyàn bí ẹni tí yóò kópa níbi ẹbọ. Olùkẹ́ nípa ti kópa ń bẹ̀, ó ti di tó àdánwò ni gbogbo mùsùlùmí lọ́wọ́ ti kópa kọyà lọ túbá pẹ̀lú kí ọlọ́run bá máa jà túbá ó ti máa ṣe díẹ̀ náà tọ́ba lágbára láti pé kópa kí n sí àwọn lọ́jọ́ fámílì rẹ̀ ó pè é tí ọba lágbára gbogbo wọn lè dènà àdánwò wọn kọ́nà bá fi ọ̀sẹ̀ ọ̀rọ̀ ìgbàlódé aláwọ̀ àti ìgbàlódé láwọ̀ وعبد المشهد والمشهدين ودمر أعداء أعداء أعداء الدين اللهم إنا ظلمنا أنفسنا ظلما كثيرا ولا يغفر الذنوب إلا أنت فاغفر لنا ذنوبنا إنك وارحمنا إنك أنت الغفور الرحيم ربنا هب لنا من أزواجنا وذرياتنا أعين وجعلنا للمتقين إماما ألا اللهم اغفر لنا من خشيتك ما تحول به بيننا وبين معصيتك ومن طاعتك ما تبلغنا به جنتك واليقين ما تهون به علينا اللهم اهدنا يا سيدنا وصلنا وسلم عليك يعني واجعله اللهم منا اجعل الصبر على ما ظلمنا واجعل الجميع حقرا منا من ولا تسلط علينا من لا